yẹ mo ti ní sórí ìṣòro jọjọjọjọ sí ìṣòro ìṣòro ah, kí ló tún ṣe lẹ́sẹ̀ báyìí tó lọ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ jọba mi rántí díẹ̀ sí rọdún díẹ̀ jọjọ jọ jọ jọ torí Ọlọ́run àdìpọ́dé bẹ́ẹ̀ àdìpọ́dé bẹ́ẹ̀ àdìpọ́dé bẹ́ẹ̀. rọtí rọtí jẹ rọtí jẹ jọ̀wọ́ jọ. rọtí rọtí. àdìpọ́dé bẹ́ẹ̀ àdìpọ́dé bẹ́ẹ̀ àdìpọ́dé bẹ́ẹ̀ àdìpọ́dé bẹ́ẹ̀. Kò yé mi, kò yé mi, ní sùúrù ní sùúrù bá pariwo ní sùúrù. kí máa start. mọ́tò sẹ́ẹ̀tì ní sùúrù ní sùúrù ní sùúrù ní sùúrù ìpò wà bẹ́ẹ̀ Ah, ló lè yí ìpò wà bẹ́ẹ̀ jẹ́jẹ́ sáré yẹ̀ wò èrò ní gbogbo lè yí. Oh.

Doctor. Ṣé wo ẹ ń gbọ̀n lọ ẹ ń gbọ̀n bọ̀ yìí, òun kàn ní solution. Ẹ jáde síta, ẹ lọ wá owó wá, ẹ ní láti help ìyàwó yìí. Sí ẹ̀sítọ́ ní ká ṣe yẹn, òun náà CS? Mo rò pé operation ló máa ṣe fún ìyàwó mi ni. Ah. operation náà ló ń pè ní CS. operation. Ah. Ah. ọ̀tọ̀ máa ní kàn sí mi ṣèrè ọlọ́mọ ajáre kan tí yóò dà ọ́ àdúrà tí ìyá wa máa ń gbà fún àgbàtà ṣìkiri ni wípé kọ́lọ́ máa nǹkan tí wọ́n máa fi ìyàwó àwọn àtàjọkùnrin ẹ wò kò ṣẹlẹ̀ rí ìràn wa kó délé tí orí tèmi ṣẹlẹ̀ ẹ jọ tó ìrọ̀ dọ́kítọ̀. ẹ wò ọkọ operation kì í ṣe nǹkan tó le tó bẹ ṣe ń gbé yìí àwọn aláwọ̀ dúdú la máa ń rò pé tó bá ṣe operation fún yàn nǹkan burúkú ni ṣé rí àwọn aláwọ̀ funfun gan nígbà míì ó pè wọ́n kí wọ́n ṣe operation fún wọn ju kí wọ́n máa jẹ̀rora ọmọ bíbí lọ. Oh, eh? dókítà ẹ̀yin kọ́ ń sọ gbogbo ilé nítorí owó tẹ fi wá sápò ara yìí ni torí ọlọ́run ẹ ràn mí lọ́wọ́ ṣe fẹ́ bọ̀ mo kàn ní bọ́dì ni mi ò lẹ́ńjìn kò sówó kankan lọ́wọ́ mi tábà láti ẹ̀fẹ́ ṣiṣẹ́ abẹ́tẹ̀ sọ mi ò ní ju five thousand naira lọ mo ti fẹ́ rówó ètò ẹ ràn mí lọ́wọ́ ẹ má jẹ́ lóko èèyàn lọ́rùn. ẹ ah! wo uncle èmi kọ́ mo ní bí èmi náà ṣiṣẹ́ ń bì báyìí ni kò sí nǹkan tí mo fẹ́ ṣe àbí kí lè rò pé a lè ṣe báyìí. Ah, kí ẹ ràn mí lọ́wọ́ ah. kí ẹ lọ. ewu èmi ní nǹkan tí mo fẹ́ lọ ṣe mo ní patient tí mo fẹ́ attend sí kí lè fẹ́ ká ṣe báyìí. dókítà jọ jọ jọ jọ ẹ ràn mí lọ́wọ́ kò sí nǹkan tí mo fẹ́ ṣe ẹ ràn mí lọ́wọ́ ìjọ dókítà ìjọ nítorí ọlọ́ọ̀. Oh. ẹ wo ṣé ẹ ní ìgbàgbọ́ nínú àwọn eléwé ọmọ àwọn tó ń fi nǹkan ìbílẹ̀ gbẹ̀bí. eléwé ọmọ dókítà ṣebí tá a bá dé nǹkan kan torí ọlọ́run ẹ̀rùn lọ́wọ́. Ah. ẹ ṣetán láti ṣe. ṣetán láti ṣe òǹkọ níwọ̀n bàgbà tí tó yẹ pé ìyàwó mi máa bímọ á bí wẹ́rẹ́ jọ. sí wàhálà máa júwèé bìkan fún yín ṣẹ́gun. ṣẹ́gun ṣe. ọ̀fọ̀ ó yàtọ̀ sí àyájọ́ àyájọ́ leléyìí o yèyé dẹ̀ ti jẹ́ kó yé wa yí pé ọjọ́ kọjọ́ tí ti pe àyájọ́ yìí gbogbo nǹkan tí a bá fẹ́ ó máa tì wá lọ́wọ́ ṣẹ gbọ́ mi ó yá ẹ máa wí tẹ̀lé mi ajíbíwẹ́rẹ́ ni orúkọ tí à ń pe abíwẹ́rẹ́. ajíbíwẹ́rẹ́ ni orúkọ tí à ń pe ajíṣugàngàn lórúkọ tí à ń pè ọ̀yà. ajíṣugàngàn lórúkọ tí à ń pè ọ̀yà. ọjọ́ kọjọ́ tí irun ọ̀yà bá ti ṣúgàn ìgàn ọjọ́ náà ló ń bí ti ẹ̀wẹ̀rẹ́. ọjọ́ kọjọ́ tí irun ọ̀yà bá ti ṣúgàn ìgàn ọjọ́ náà ló ń bí ti ẹ̀wẹ̀rẹ́. ṣóyẹ yín. yeye mo fẹ́ béèrè bí mo kọ́ tẹ̀ ń sọ fún alátàrọ̀ ṣé mo lè múwèé àti báwo kí n kọ́ nàbí kí n tẹ̀ fún mi rẹ́kọ̀dì. ẹ despite gbogbo oògùn ìsọyẹ tí wọ́n lò fún gbogbo yín tó bá ṣiṣẹ́ lára gbo tiwọn kò ṣiṣẹ́ lára tiẹ̀. ẹ má bínú yín yìí ìyá ọmọ yìí ṣe ẹ̀rọ má jẹ ó máa fẹ́ ta ṣe ìdíje ẹ̀dùn àtàbàyè. aṣọ orí tiyín náà ti ẹ̀ kù kí n tún repeat ẹ̀ àbí mo ti gbọ́ yín. ẹsẹ̀ mi wẹ́rẹ́ ló kọ́ ní sùúrù àti débẹ̀ àti débẹ̀ rọra rọra jù rọra rọra rọra jù rọra jù rọra pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ sùúrù sùúrù sùúrù sùúrù sùúrù ní sùúrù ní sùúrù jọ débẹ̀ pẹ̀lẹ́ rọra rọra rọra pẹ̀lẹ́ pẹ̀lẹ́ fẹmi pẹ̀lẹ́ jọ torí Ọlọ́run pẹ̀lẹ́ pẹ̀lẹ́ àti débẹ̀ àti débẹ̀ ah. tọ́jú díẹ̀ sí jọ. kò kí n ṣe ọ̀la. mo ah. là dé pẹ̀lẹ́ dé rọra rọra pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. ẹsẹ̀ mi. pẹ̀lẹ́ àti débẹ̀ àti débẹ̀ ṣásìkò wọn ti tó ni. bẹ́ẹ̀ ni mà. bóyá fún ìwọ fúnkẹ́ àgboyọ̀pọ̀rọ̀ yà lọ máa kó náà mọ̀ kíákíá kíákíá wọ́n tiẹ̀ ó yà lọ sí ewédú yẹn kúrò bí kò lọ sí ewédú yẹn kíákíá ewé ewé abíwẹ́rẹ́ ó yà lọ máa já kó lọ máa gbó jọ ẹ pẹ̀lẹ́ ó yà yàrá ìgbẹ̀bí ẹ máa gbé wọn lọ sí yàrá ìgbẹ̀bí mo ń bọ̀ ẹ pẹ̀lẹ́ ní sùúrù ọkùnrin lẹ́yìn níwọ̀nba ìgbà tẹ́ ti gbé wọn débi wẹ́rẹ́ náà máa dé ṣètìbọ ẹ fọkàn yín balẹ̀ kò ní sí wàhálà ṣètìbọ ó yá ó yá ó yá ẹ kíá ẹ kíá. ẹ mọ sọ pé tí ṣẹṣẹ ọjọ́ ọjọ́ ọjọ́ ọyá ẹdẹ ẹdẹ yẹ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ wẹrẹ lágbo lágbára àgbo ni àgbo kìnnì ọgbọ́n tá a bá gbé fún yín bíbá tí ìrora ní ẹ ti gbọ́ wẹrẹ lágbo lágbára òun yìí. pẹ̀lẹ́ ọ̀rọ̀ jẹ ẹmu náà bí wọ́n ṣe ń bọ́ lára igi tí èmi lára lágbàá ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ rọjú ẹ rọjú ẹ mu díẹ̀ sí èyí ò ní pẹ́ dé. mi ò tí mọ̀ mi ò mọ̀ mi ò mọ̀ ó ti ẹ̀ tí ó ti ń rẹ̀ báyìí bá mi gbé iye tó bá lè bá mi ṣà jọ̀ọ́ jọ jọ jọ máa pè é padà kò ṣe. àǹtí báwo dẹ̀ wá ní í sìn. ẹni sùúrù wọn ti tọ́jú wọn wà lẹ́gbẹ̀bí. ó ti wà lẹ́gbẹ̀bí. bẹ́ẹ̀ni. Ah, èyí tó tún bá ti kókó tí ì bímọ nìyẹn. yèyé ò tí ì dé àti lè dá wọn lóhùn wọn kàn wọn lọ́wọ́ ni. yèyé ò tí ì dé. mo rò pé yèyé ni ẹ̀ ń pè ní ìyá ọmọ ní nígbà tá a wọlé. rárá o igbákejì wọn ni wọn ṣe yèyé ẹjọ́ ẹ bá mi pè wọ́n ẹ bá mi pè yíyé ní ti pẹ́ jù. wọ́n ti ń ṣètọ́jú fún wọn ẹni sùúrù wẹ́rẹ́ la máa gbọ́. ọ̀rọ̀ gidi ló sọ yẹn o má jẹ́ ń tàn yẹn ọ̀rọ̀ gidi ló sọ yẹn sórí tí èyí bá ti dé tí kẹ́ ọ̀rá mọ ọgbọ́n tá a máa fi pè wọ́n tá a fi ṣàlàyé fún wọn a máa wọ́gbọ́n tá a máa fi sọ fún wọn ni o. ẹnu wo ló fẹ́ fi sọ. Ah, ah. Eh, pé pẹ́pẹ́ sí o ìwọ náà ti ṣe tán o o fẹ́ gbààyè o fẹ́ lọ dálé àgbẹ̀bí tiẹ̀ sílẹ̀ mi ò lọ́wọ́ sí o. o lọ́wọ́ sí. Hmm. kò lè a máa fọgbọ́n sọ fún ọ náà nígbà tí ìṣekéṣe la fẹ́ gbé sí ẹ̀gbẹ́ títí wọn a máa lọ dá tiwa sílẹ̀ síbòmí tó jìnnà mi. mi ò fẹ́ wàhálà yèyé. a máa sọ fún wọn ni o a máa wọ́gbọ́n tá a máa fi sọ fún wọn. yèyé náà ló ń bọ̀ yẹn. jẹ́ kí n bí wẹ́rẹ́ o kí n bí wẹ́rẹ́ ká fọ̀hún kókó tó. ẹ káàbọ̀ mà ẹ káàbọ̀ mà ẹ káàbọ̀ mà alábòsùn òkè mi òkè mi ìwé àgbọn jẹ́ kí n rí wẹ́rẹ́ òkè mi wẹ́rẹ́ ọmọ bẹ̀rẹ̀ lé alájẹ. àbí wẹ́rẹ́ ló ní òbí wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ làbí wẹ́rẹ́ ń bí tiẹ̀ ìyá àbí yóò dé ọ̀run o wá bá mi gbẹ̀bí fúta yé bóyá màá gbé. àgọ́ mi sí mọ́ láàárọ̀ ti sọ pé ọ̀rọ̀ yìí ti dayọ̀ ẹ má bànújẹ́ mọ́ ìran ọ̀gẹ̀dẹ̀ lọ́wọ́ àkìyọ̀ bí ewúrẹ́ àkìyọ̀ bí ewúrẹ́ ti jábọ́ lábẹ́ igi tí kì í ní lọ́mọ bí wẹ́rẹ́ a ó gbóhùn ìyá gbóhùn ọmọ wẹ́rẹ́wẹ́rẹ́. Uncle, congratulations. Ẹ kú ewu ọmọ náà. Ìyàwó mi ti bímọ. Lágbára lọ. Ṣé olúwa ṣe wọ? Ṣé wọ́n lọ́wọ́ ṣe wọ́n lọ́wọ́ ṣe wọ́n lọ́wọ́ ṣe wọ́n? Ṣé ah, ah, mo dúpẹ́? Ah, ẹ jọ̀ọ́ ẹ má bínú ṣé nǹkan ni dókítà ti tẹjúwe bíbá fún wa. èmi náà ni. kò yé mi o báwo ló ṣe jẹ́. ṣẹ́rí mo ṣì wà ní duty lọ́sibítù báyìí bọ́ torí ti yí gangan ni mo ṣe sáré wá sí ibà láti wá gbẹ̀bí ìyàwó yìí. ìyẹn wípé ẹ̀yin ni yèyé tí wọ́n sọ. congratulations once again. ẹyà kí n máa lọ clear. gbogbo ẹ̀yin tí ń ọ̀rọ̀ yín ti dayọ̀ o ẹ máa bànújẹ́ mọ́ ìran ọ̀gẹ̀dẹ̀ igbódò yàgàn a kì í gbẹ̀bí ewúrẹ́ a kì í gbẹ̀bí àgùntàn bẹ́wẹ́ tí ń jábọ́ lára igi tí kì í nígi lára bẹ́ẹ̀ lẹ máa bí wẹ́rẹ́ a ó gbóhùn ìyá gbóhùn ọmọ. wẹ́rẹ́wẹ́rẹ́ o ò yẹ. wẹ́rẹ́wẹ́rẹ́. wẹ́rẹ́wẹ́rẹ́. wẹ́rẹ́wẹ́rẹ́. wẹ́rẹ́wẹ́rẹ́ lẹ ó dọ̀lá mọ́ o. wẹ́rẹ́wẹ́rẹ́. wẹ́rẹ́wẹ́rẹ́ o ò. wẹ́rẹ́wẹ́rẹ́. wẹ́rẹ́wẹ́rẹ́ lẹ ó dọ̀lá mọ́ o tí ò bímọ ah, bí ẹni wáyà sán ò dàbí ẹjọ́ rà pátá níyó èmi ò ní wáyé eh, eh, eh, bí ọkọ ìkíní. ọlọ́run tó pọ̀ nípa jàgbára adúpẹ́ fòrò fẹ́tẹ́ fún wa àti ohun tuntun tí ẹ ṣe nínú ìdílé yìí adúpẹ́ torí pé ohun tí a ti fi ojú sọ́nà fún tipẹ́tipẹ́ òwò ẹ̀rẹ̀ jẹ́ kó wọlé tọ̀ wá wá olùwàgbà ọ̀pẹ́ wa a náà wọ́mọ ó lọ sí Ṣílò ẹ̀yin Ọlọ́run lẹ ṣe fún arípẹ́ torí pé eléyìí náà ẹ ṣe fún wa ni nígbà tá a lérò Olúwa gba ọpẹ́ wa eléyìí tó Olúwa bá wa ṣe arípẹ́ torí pé ti gbàdúrà wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. àmín àmín àmín lórúkọ Jésù. ṣé kò sí. Ah, eh. inú ń lọ mi. àbí kí n bẹ́ẹ̀ fi yọ̀ sómi ni. kí lélẹ̀ ó tún ti rí ah o mà dáràn láyé mi o ah nìkan tínú mi ṣì ń dùn sínsìn ó parọ́ ti dé. o mọ oyún ni mo pe. ah egbọ́ medical doctor o ò doyún mọ́ yàtọ̀ sí ah ṣéyàwó ni ìwọ ẹ̀ṣá ah àṣìgbélé léyìí o ó yà wá wọlé mi ni ah o máa kó ṣàyẹ̀dẹ́ kó rí bẹ́ẹ̀ fún mi sí kó lọ fọgbọ́ rubbish dànù onídọ̀tí játijàti. èmi Just go to the toilet please. o sọ pé mi ò ṣe mọ́ gbogbo wàhálà ó tó nu ayé mi o kí sànú ẹ fẹ́ kí mi ò lè sọ fúnra kí tó sọ fún ẹ̀mí abẹ́ kọ́mọ́ fà kí ni èmi àti ọ̀dọ́ ní ọ̀kan ṣe pọ̀ mọ́ I'm off this game. láti bí four years mo ti fẹ́ ṣé ọmọ kan tó fọ́ra àwùrọ̀ ayé ẹ̀ ṣe ni oníwàhálà tó bá yẹ àwa máa lọ ibi tó bá wù ẹ máa lọ àwọn kan ló lù ẹ débi tó lù ẹ dé yìí ṣèbí mi náà gbẹ lọ́sàn gangan ni nǹkan tó bá wù ẹ ní kò fi ní ìgọ̀wọ́ ẹ ṣe o torí pé mo bẹ mu léré àbí wàá mọ̀ pé mi ò bẹ mu léré. o má ṣe báyìí sojú àmú o bẹ́ẹ̀ni má ṣe báyìí náà ṣàánú mi bó ló fẹ́ kí n máa lọ lọ́rùn dúdú yìí ẹ mo kú ibi ah, bá mi. <laughs> àṣáájú. Ah, ìkejì ó pẹ́ kí tó délé lálẹ́ ọjọ́ yìí torí mo lọ sí ilé ìgbẹ̀bí láti lọ attend sí olóyún tó ń dúró dè mí bọ́ ìgbà tí máa fi délé mọ́mì ti kó gbogbo ẹrù mi síta nínú ah, ọ̀nà mo ti bá gbogbo mi mi ò bímọ fúlágàn ni mí mo dẹ̀ bẹ̀ wọ́n mo bẹ̀ wọ́n títí títí wọn ò gbọ́ mo dẹ̀ mọ̀ pé èmi àti mọ́mì náà àfẹ́kàn tẹ́lẹ̀ rẹ̀ èyí nìkan ni mo fojú jọ ń bẹ. àmọ́ ibo ni ẹ̀gbọ́n mi wá gbà tí mọ̀mí sí display gbogbo nǹkan tẹ̀ sọ. Ah, ó wà bẹ́ẹ̀ ó wà bẹ́ẹ̀ nígbà tí gbogbo ẹ̀ ṣẹlẹ̀ àmọ́ kò sọ nǹkan kan. wọn ò ṣe ní ti ń pa ẹ̀. sọ nǹkan kan kò wà so disappointed ní nǹkan tí mo mi ṣe àmọ́ ṣáwọn náà ti gbàgbé àwọn bímọ obìnrin tó bá jẹ́ mi ni mo lọlé tí mo sọ gbogbo nǹkan tẹ́ sọ sílẹ̀ pé èèyàn kọ̀ọ̀kan ṣe báyìí fún mi kí ló fẹ́ sọ mi ò expect rárá pọ́nlé wù àbáyọ àmọ́ ẹ̀yin ni máa bẹ̀ kẹ́ máa bínú ṣẹ́gbọ́n ẹ ṣàpọ̀ ọkàn yín pọ̀ sọ́dọ̀ lọ pé ẹ bímọ gbọ̀n wá promise mi màá pè wọ́n màá bá wọn sọ àtẹ̀gbọ́n mi náà máa bẹ̀ gbogbo wọn mo dẹ̀ nígbà púpọ̀ máa gbọ́ ẹ bá mi bá wọn sọ̀rọ̀ torí kò tiẹ̀ síbi tí mo fẹ́ rò gbà ṣẹ́gun ẹjọ́ tó rọrùn. máa bá wọn sọ máa bẹ̀ wọ́n mo dẹ̀ nígbà kan máa gbọ́. ẹ ṣe gan-an. gbà tí àwọn ẹlẹ́kọ̀ọ́ ẹ sọ pé ń lọ bì kan. bàmọ́ ẹ̀ ní bínú mi ò ní lè sìn torí mi náà ṣe nǹkan lọ́wọ́ nílé. ẹ ṣe dábàá mi. Take care. Okay. ṣé dìdìrín lédi pé mi ṣá ah, mo ṣọ́ọ̀bẹ pé ó mọ̀ pé èmi gangan mò ń tepo sọ́rọ̀ tó wà nílẹ̀ kò ní dé láti wá bí wá bẹ́ẹ̀ mi ní kíni ìwọ́n tó òye tó o pa ẹgbẹ́ mi ló ń dàgbà lóṣù ẹ̀sẹ̀ pé wọ́n ní lọ́mọ ni ṣíò. Ah, jésù ọkọ ìkẹta tún ní kí n máa lọ ta ni mo ṣe ti sú mi àbúrò kí ni mo fẹ́ ṣe báyìí lóru dúdú yìí níbo mo fẹ́ lọ ta ni mo fẹ́ pè ta ni mo fẹ́ lọ bá. Ah! This is really getting out of hand. This is getting out of hand. Mo fẹ́ rògbà báyọ̀ lọ́rùn. má ṣe mí látùpà tí ríran faraye tí kò ríná rídìí ara rẹ̀ má jẹ́ kí n dàbí ejò orí àpáta tó kọjá tí ó nípa sẹ́rí díẹ̀ máa rọra ń bẹ̀rẹ̀ wọn. Sorry. Pẹ̀lẹ́. Right. very much. You're welcome. I do pray any. No, no, mo fẹ́ máa lọ lórí dídì. Eh? tí ò bá ṣe pé ìyàwó àtàwọn ọmọ ẹ wà labroad ni hòtẹ́ẹ̀lì ni máa tún gbà lọ wọ́n máa máa rò bóyá nǹkan míì mo lọ ṣe ń bẹ̀ ni pẹ̀lú gbogbo àdúrà rẹ̀ yìí. ó sì sú mi i'm just tired. see see you need to calm down o ní láti ṣe ọ̀pọ̀lọpọ̀ sùúrù wọ́n ó kún kí n wòrò káwa rúru ọbẹ̀ gẹ́mọ lọ́wọ́ ẹni kọ́ ọmọ sọ̀bẹ̀nu ṣé ọbẹ̀ ò ti ṣe nǹkan tó fẹ́ ṣe ni you have to take things very easy nǹkan ẹyọ kan tẹ́mi mọ̀ tó dá mi lójú ni pé ọlọ́run ò kì í jẹ́yàn gbé ọlọ́run tó ń lò ẹ́ tó ń tipasẹ̀ tó fi ń gbọ́ àdúrà ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń tipasẹ̀ tó ń dọlọ́mọ àá ó máa ṣe tiẹ̀ náà ìwọ náà àbí ti tiẹ̀ sórí bó pẹ́ títí ni kó kù díẹ̀ báyìí kọ́ mo lórí jíǹsì kò tó mọ̀nàmọ́ná ṣiṣẹ́ ìyanu ó kọ́ lè pẹ́ ni o ìwọ náà àfinú ṣoyún wá fẹ́yìn gbọmọ kan So you need to take it easy. Easy. Okay? Tipo, this sermon again. See, it is not a sermon. It's the reality and you need to just take it as it is. It is what it is. This is getting out of hands. I don't know what to do anymore. See, nothing is getting out of hand. Just calm yourself, relax yourself. Ah, uh, solution. Okay. You know what you need to do now? o ní láti take cold bath wà lọ sínú bathroom take a cold shower ti bẹ́ẹ̀ ṣóúnjẹ tó máa jẹun kó kọ́kọ́ lọ forí tì sí ibì kan náà tílẹ̀ bá máa fi mọ́ ààrẹ àti wálẹ̀ nǹkan tá a bá máa ṣe ń gbà yẹn ọlọ́run àkọ́ wa mọ̀ ok yeah let me show you to your room and then. Uh, èmi àbọ̀ lọ́mọ pé nígbà tí n fẹ́ kí tẹnikẹ́ni ó bàjẹ́ o èmi àbọ̀ lọ́mọ pé. right ó ẹ. àfi bí obìnrin. ìjẹ bread àti tea ó tún lọ mú i á nílò gbọmọ ọ̀dọ̀. water is good for the body then ọmọ ọ̀dọ̀ jọ kí lọmọ ọ̀dọ̀ fẹ́ ṣe tí mi ò lè ṣe fún ara mi ṣé òun kọ́ ni mo ti ṣe nígbà táwọn fámìlì gan wà lé gan mò ń ṣe fún ara mi mò ń ṣe oúnjẹ fún wọn fúnra mi sọ mi ò ní ìlọmọ ọ̀dọ̀ actually. mo ti gba ìbọn iṣẹ́ obìnrin gbogbo lẹ́yìn lọ́mọ ọ̀dọ̀ kó máa help ọ̀rẹ́ ó fẹ́ lazy so i'm not gonna do that. excuse me. go right ahead. hello. ẹ káàárọ̀ ṣáà fẹ́ alẹ́ wa. kí ló sàn kó ṣẹlẹ̀ báyìí. kò sí wàhálà bọ́ mi ò sí ní few minutes tí bá ti délé ìgbẹ̀bí máa pè yìí ṣẹgbọ́n. no problem I take care. àwọn òtún nìyẹn. ṣe gbé lára àwọn tí ọlọ́run tara ní ìgbàjọ́ra wọn ni ó ti ní àwọn ọmọ kan wọ́n tó bí márùn-ún sí mẹ́fà àwọn ọmọ yẹn ṣe ló máa láwọn fẹ́ rí mi ó nífẹ̀ẹ́ mi bẹ́ẹ̀ ni pé mi nìyá wọn It's a good thing, it's not bad. Um, ọlọ́run wọlá bí wọn náà ṣe máa ń ṣe fún gbogbo ọmọ tó ń múnú àwọn ọmọ dùn tó ń múnú àwọn òbí wọn dùn ọlọ́run awọlá tí wọn á tètè dá wọn náà lóhùn ìwọ náà lè finú ṣoyún àfẹ́yìn gbọmọ kan. Okay. Right, I am running late and I need to get going, so. Àfiṣẹ́ yìí náà ni. Àdálù, iṣẹ́ lóògùn iṣẹ́. Múra sí iṣẹ́ ọ̀rẹ́ mi. see you. Yeah, I see you. mọ́nì yìí. a ní ṣáà ìtúsílẹ̀ tó fẹ́ fi fara bèrè ẹ bá mi gẹ̀ẹ́sì àwọn ọ̀tá nífẹ̀ẹ́ dùn. wọ ìwọ fi nǹkan tó ṣe sílẹ̀ mo fẹ́ kó bá mi lọ sọ́jà wàá lọ ra ewé ìyálòde ewé oríjì àti ewé afẹ́lòrò bóyá fún nǹkan tó ń ṣe sílẹ̀ títí lọ títí Why do you to go to school? Yes, I just don't want to go to school. Aww. school. But well, you have to. School is very important dé tára ọmọdé yìí ń gbóná báyìí. bẹ́ẹ̀ ni àbí ni ìyá mi àtàárọ̀ títí ń tààrẹ̀ tí ń gbóná ló ti ń sunkún. Food is very important, like I said earlier. Shower, wá. Olóńdá ewé àtẹ̀gbò fún ìlú. Ẹ bá mi kú ọmọ yẹn lọ sí ẹ̀ǹkọ̀lẹ̀ kẹ́lọ́ ṣọ́ra fún ara ẹ̀ ń gbóná gan. Ó yá ó máa gún máa gún. Mo ń bọ̀ ṣẹ́gbọ́. Ẹ o. Ẹ ń bẹ̀ o. náà rèé o kò gbà kí n wẹ̀ fóun do do yín ni kẹ́ wẹ̀ fóun. Why now? Why don't you want to take your bath? I want you to bath for me. Oh, mm. but I'm busy. Let her do it, okay? Okay. What is this? This is bet mark. Bet mark? okay. I'll be back, okay? Okay, ma. So I just wait for you. My mom don't need alone you. I will she be king. I will slap you. No, don't slap me. I will slap you. Don't slap me. You should do your leg when I'm by slap you. Do your leg. Èmi, èmi, I will believe. Man, no any I will slap you. Don't slap. You it. Essay, essay, you will àwo ọ̀rẹ́ mi ó ti sú mi ó ti sú mi wàhálà ọlọ́mọdé yìí ti fẹ́ pọ̀ jù fún mi bá ṣe ń lọ bí là ń lọ sọ́hùn ìwọ náà ṣà níbi tó ti mú mi dé mo ti gbà kámú o bẹ́ẹ̀ ni àti bí wọ́n yẹ ègò ni mo ti pinnu nínú ọkàn mi wípé èmi ò ṣe wàhálà kankan mọ́ lórí ọ̀rọ̀ ọlọ́mọ. mo understand mo dẹ̀ mọ ibi tá a ti jòdè náà lóòótọ́ òṣòro tó bá ti fún ìṣòro láyè báyìí tó gbà ká mọ̀ pé ìṣòro yẹn ó ti di bárakú ó ti fún wọn láyè kí wọ́n gẹ̀ẹ́tì ẹ̀ nìyẹn ṣùgbọ́n ìgbìyànjú ń tó ìyẹn máa ń sáré sáré pé kókè èèyàn lè káyé já o ò dẹ̀ lè báyé ṣùgbọ́n wàá gbìyànjú láti ẹ̀ ti bà díẹ̀ ah. ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́mọ bíi kò sẹ́ni tí òun ṣe kò sáà nǹkan tó lọ títí òótọ́ ni pé nìyà tí òbí mọ́ ń gbélé ayé ṣùgbọ́n tí ẹ ò ní rí bẹ́ẹ̀ lágbára ọlọ́run. Ah, èèyàn bíi mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ mà ló ti sọ fún mi pé ọlọ́run ò kọ ọmọ ọmọ mi rárá. ṣe àwọn àwọn àwọn ọjọ́ lọ́run ni ṣèbí mi àti ẹ lájọ́ lọ́ọ̀ kan àwọn tá a mú ẹ lọ bá náà ni ó mọ̀ pé tán bá ń sọ̀rọ̀ babaláwo ni o àáfàá ni o pásítọ̀ ni o àwa kò síbi tá a mọ̀. ẹ ṣe bí wọn náà ló ní wọn ń ṣe onírọ́. iṣẹ́ juṣẹ́ lọ ah, ṣòro ọ̀tá ibi tá a bá dé mo ní ọ̀rẹ́ kan dípò mm-hmm. ó sọ̀rọ̀ ọmọbìnrin kan fún mi dókítà ṣùgbọ́n lóun tún wá kẹ́ láti máa lo àwọn nǹkan ìbílẹ̀ wa tó lọ́ọ́ dẹ̀ ń gbowó ẹ̀ fún ẹni tí ò rọmọ bí ẹni tí wọn kọ mọ́ gan ọlọ́run tarẹ̀ tó fún wọn lọ́mọ. sọkọ lọrun. Ah, ah. mi ì lè parọ́ fún ẹ láti ah. tó gbìyànjú méjì sí mẹ́ta tí mo gbọ́ pé ọlọ́run ò tiẹ̀ mọ́mọ́ wọn rárá tó ti tọwọ́ lédìí tí wọ́n bímọ. jẹ́ kí n pe ọ̀rẹ́ mi. bá mi pé o ṣe é. ah dípò dípò òjò mẹ́ta báwo níṣẹ́. right ohun gbogbo ẹ ẹ wọn á mi tó fi mí sí. mo ní máa bínú járe. o yín ni òjò kárí tóun olóró kan tí mo ti ẹ̀pẹ́ sí lédi ọ̀rẹ́ tó ní ọmọ nípa ìbílẹ̀ tó jẹ́ pé dókítà olóyìnbó náà ni tó yẹ pé ẹni tó lọ́wọ́ ọkọ̀ mọ́ gan ló máa ń tarẹ̀ fún àwọn míì lọ́mọ nù wọn. ó wà àlàáfíà ló wà. ṣùgbọ́n ọ̀rẹ́ mi doctor gynecologist yẹn ló ń béèrè. Ah, <laughs> irú ìbéèrè wo yẹn ṣó fẹ́ lè kó lẹ́nu iṣẹ́ ni of course he's still practicing. ṣé ẹ tiẹ̀ ṣe ríra. yẹ ẹ kò sí. Yeah ṣòro èèyàn kan wà ó ti ṣe wàhálà lórí ọ̀rọ̀ ara ọmọ bíi. bítẹ́mi gan tí mo dé mi ò lè kà. báwo mo ṣe lè gẹ́ẹ̀tì lédè ọ̀rẹ́ ẹ̀ pé lóun tiẹ̀ lè tọwọ́ ọmọbìnrin kó bá mi gbàdúrà tiẹ̀ náà. àbá ọlọ́run ṣì ń gbà fún wọn mo ṣì ń gbọ́rò yẹn pé gbogbo àwọn tó bá dọ́dọ̀ ẹ̀ ló ń dúpẹ́ so you can still try your luck too. ọ̀rẹ́ bá mi send address kí n lè lọ́jọ́ ọ̀rẹ́ mi ò ń ṣìyàn bẹ́ẹ̀ mi tó ń láìsí mi gidi jù torí ọlọ́run. yẹ́ àmì ìbá tiẹ̀ wá ní kí n bẹ jíṣẹ́ fún torí ojoojúmọ́ la fẹ́ máa lájọ máa ń ríra but mọ̀ pé irú ọ̀rọ̀ báyìí since tí kò ń ṣe wọ gangan ló ní problem á da kí ẹni tó níṣòro yẹn gangan kó fẹnu ara ẹ̀ ṣàlàyé so á lè mọ ibi tí ó ti máa gbé ọ̀rọ̀ so ìdí nìyẹn tí máa fi forward nọ́mbà ẹ̀ máa forward ẹ̀ sí máa dẹ́ forward títọ́ ọ̀dọ̀ ẹ̀ náà sí wọ̀ kẹ́ẹ̀dọ́jọ́ sọ̀rọ̀ the rest is history. okay kò sún àbámi fọ́ọ̀dù ẹ̀jọ̀ tó ṣẹ́gun ọ̀rẹ́ ọlọ́run ti kẹ́yìn. Oh, oh, ó ṣe ó ṣe ó nígbàgbọ́ lórí ọmọbìnrin. arábìnrin ó yèyé kí ló gbé dání yẹn. ọmọ ni. akọni àbábọ. èyí tẹ bá ti ní kí n pè é nì. èyí tó bá ti wù ẹ́ lọ́kùn ara ẹ̀ pé o fẹ́ bí òun ni kò pè. ọkùnrin méjì òun ni. ṣọwárí àwọn tó sọ fún ẹ pé ò lè dọlọ́mọ láyé wọn parọ́ o ọlọ́run ò kan ọmọ mú ẹ rárá àmọ́ níwọ̀n ìgbà tó ti débì báyìí wàá finú ṣoyún wàá dẹ̀ fẹ̀yìn gbọ́mọ pọ̀. àṣé yèyé àṣé. ó yá máa gbàdúrà sí àtùpà ayé tó wà níwájú rẹ yẹn gbogbo nǹkan tó bá fẹ́ òun ni kó máa sọ sí. igi gbígbẹ ló yọ nínú igbó ó yọ gọ̀ọ̀ fàmìfàmì dínà agbíá fún Ọ̀rúnmìlà tó fomi ojú sògbére ọmọ ẹbọ lawó ni ó ṣe ó gbẹ́bọ níbẹ̀ ó rúbọ ẹbọ ẹ fí ẹbọ ẹ dà ló bá lanu tó tó lórin àwo bá kó sí lẹ́nu ló bá kọrin ẹ wọlé ayò ẹ wọmọ o ẹ wọlé ayò ẹ wọmọ a kì í bálé ayò láì kú ẹ wọlé ayò ẹ wọmọ ẹ wọlé ayò ẹ wọmọ o ẹ wọlé ayò ẹ wọmọ a kì í bálé ayò láìkú ẹ wọlé ayò ẹ wọmọ. Elédùmarè inú òkùnkùn bírímù ni mo wà yìí ìbá ṣe pé ọ̀run dàbí ọjà ni ṣé bí ìbá bóṣùpá rọ̀run lówùúrọ̀ kí n sì tún bá padà wáyé láṣálẹ́. Hmm. bó ṣe ń ṣọ́ ló ń ṣèmí náà ta ni òun kò dọ̀là tàbí ta ni òun kò gbélé ayé títí láéláé. ṣebí lórí ìṣòro tí gbogbo wa ní ìná ni àfi ká pe elédùà kó ràn wá lọ́wọ́ kó ráńgẹ́lì rẹ̀ tàbí màláìka rẹ̀ sí wa kó yọ wá kúrò nínú òkùnkùn tó a wà yìí. ìmọ̀lẹ́ kan ni mo rí tó ń bọ̀ lọ́ọ̀kan yìí bí ìmọ́lẹ̀ bá dé òkùnkùn a sì paradà gbogbo òkè ìṣòro yín ó ti di pẹ̀tẹ́lẹ̀ lónìí o. ẹ tẹ̀lé mi ká lọ. ẹ dúró. ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbóhùn ẹnu àgbà ẹ fi kalẹ̀ sí i. pẹ̀lẹ́ o arábìnrin ìwọ ló gbé àtùpà dání. ọwọ́ méjèèjì tí ọlọ́run fún ọ ló fi gbé àtùpà dání àtùpà tó o gbé dání yìí ló ń ṣiṣẹ́ ìmọ́lẹ̀ fún àwọn tó tẹ̀lé ọ. bẹ́ẹ̀ sì rèé gbogbo àwọn tó tẹ̀lé ọ nínú wọn la ti rí tí ó pọnmọ sẹ́yìn èyí tí ò pọnmọ sẹ́yìn ó gbé ọmọ sáyà èyí tí ò gbọ́mọ sáyà ò fàmọ̀ dání èyí tí ò fàmọ̀ dání ó dì síkùn. ìwọ tí o gbé àtùpà dání ọwọ́ méjèèjì tó fi gbàtùpà dání kò jẹ́ kí o fi rí ọwọ́ gbọ́mọ pọ̀n tàbí fa ọmọ dání tàbí bí ọmọ sáyà nígbà tó jẹ́ pé gbogbo ìgbésí ayé rẹ̀ ló fi ń gbé àtùpà dání. ọ̀rẹ́ dàbí ẹni tí ó gbé omi inú gbá dání kómi inú gbá ó lè gùn gbígbé omi inú gbá dání kò pé kómi inú gbá ó gùn hmm? ẹni tó sì ní kí omi inú gbá ó gùn onítọ̀hún ò ní sùn ah! ó ṣe fi ayé sílẹ̀ káyé ó tura rẹ̀ arábìnrin kò bá fi ayé lẹ̀ káyé ó tó ara rẹ̀. èmi ni mo lẹ̀ tí ń tọ̀nà fáráyé. sórí àtùpà tó wà níwájú rẹ̀ wá wípé òwú ni ẹ̀mí àtùpà. àtùpà wa ń jó ẹ̀mí ara rẹ̀ fún ọmọ aráyé láti ríran. tó bá pẹ́ tí òwú bá ti ń jó díẹ̀díẹ̀ ni ẹ̀mí àtùpà máa dínkù tó bá wá jó títí títí tó bá jó débi tí àpáàdì wà tó jókù kékeré tẹ́kọ̀ wá yọ tán àtùpà fúnra rẹ̀ á wá wà lókun bíríwù wà á ní rí àyè tan ìmọ́lẹ̀ fáráyé mọ́. ẹni bá mojú so ọkàn òun ló mú àtìtù ọ̀rọ̀ yóò yé mi. ìwọ ni àtùpà tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí tí mo fi ń ṣe àpèjúwe. èmi àtùpà. Ah. bàbá ẹ ṣàlàyé ọ̀rọ̀ yìí fún mi ní kíkún kí ara ọ̀rọ̀ lè mọ̀ bí ẹni yóò wẹ̀ lókun. ààbọ̀ ọ̀rọ̀ là á sọ fọ́mọlúàbí tó bá dénú ẹ̀ á sì di odidi. àtùpà mi kó má ṣe kú. Hmm. bí mo ṣe láàlá yẹn nìyẹn. alátọ́láyọ̀ kì í ṣàlà lásán. èmi náà mọ̀ pé ń ṣàlà lásán. kí ló lè máa ṣẹlẹ̀. kabo talebere talebere oluwa to yan ma sake e mo mi dele dele ni wo mi so ori bi iya wa ba ti le foju kanyan bayi gbogbo n toluwa ri o je ko to denu ile aye yi ati nti o tun da nbo ba ko nu ile aye itan gbogbo re ni ya wa ti mo be ebi ìwọ ni igbákejì olùtísílẹ̀ tẹ́ ẹ sọ di olórí yín níbi tá a wà yìí. bẹ́ẹ̀ ni mà. wá gbé aago rẹ nísìnyí kọ́ ọ pé kọ́ ọ pé a fẹ́ rí nítorí pé mo mọ̀ pé kò sí níbí ilé ló wà. ṣé ẹ ti pe aago wọn ni. <laughs> ta ni ó pè é ìwọ náà lọ́ọ́ pè é kọ́ ọ sọ fún yín pé àwọn àgbààgbà mẹ́ta tó mọ̀ díẹ̀ ta mm. wọ́n dé bá a lálejò mm. a fẹ́ ẹ kó o sọ wípé àwọn àgbà mẹ́ta tá abẹ́rẹ́ ayé mẹ́ta ń bẹ lọ́wọ́ wa tó jẹ́ pé abẹ́rẹ́ àkọ́kọ́ ẹnu la ti fi gún wọn ẹlẹ́ẹ̀kejì ìfun la fi gún sọ ìwárẹ́ ẹlẹ́ẹ̀kẹta ọkàn la fi gún wọn fẹ́ni tí ikú wa bá kàn sọ fún pípẹ́ bọ́kàn àlá ní ìsìn. ẹ̀dùn ọ̀nà àyà tiẹ̀ tó bọ̀ yìí yín lọ ọ̀dọ́ nínú ilé ẹsẹ̀ yín níbí. ìjọpọ̀ ìyá kíá. ìjọpọ̀ ìyá kíá. ọyá ìwọ bí ọjọ́ náà sá tó fún mi. ee ó yẹ ṣe wà gbé lọ síbi tó máa fẹ́ kó gbé lọ. ọyọ ọtọ bẹ́ẹ̀ lójú ẹ lọ ayé ní dẹrù tó lùwẹ̀ ò fẹ́ gbélé nílò ẹ̀gbọ́n ẹ̀mọ́ tá mi bẹ́ẹ̀ dodo ẹ má ṣe gbé mi lọ. hello ìyá hello yèyé ibo lẹ wà ẹ náwọn àlejò kan níbí o. àwọn wo nìyẹn ṣé wọn lórúkọ ni. wọ́n ní àwọn àgbààgbà mẹ́ta tó wọn jẹ ẹ̀ta. àgbààgbà mẹ́ta tó mọ̀ díẹ̀ tà ẹ orúkọ wọn wá ń kọ́ wọ́n ṣà lórúkọ. wọn ò dá orúkọ wọn o. ṣọ́gbà láboyún wa ni. wọn ò gbá láboyún kankan wà ah, ṣe ráwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹ̀rù wọn gan tiẹ̀ ń báyàn ikọ́ nínú wọn àràrá ni ikọ́ ó ga díẹ̀ ikọ́ nínú wọn ó ga gan ẹ wo ẹ máa bọ̀ o. nǹkan kúrú àràrá ah, eh, ẹ máa bá mi attend wọn lọ́nà àwọn ṣẹgbọ́n máa rí yín láìpẹ́. ẹ wò ẹ ṣáà máa bọ̀ o because ẹ̀rọ àwọn pípọ̀ ń bọ̀yàn o. báwo wá ni ṣọ́ọ̀tì pọ́n ti ń bọ̀. iye sọ pé àwọn ń bọ̀ o má wọlé. Ah, àbí ká páàkì gbogbo ẹ̀ka kó tó ẹrù ẹrù ẹrọ ilé ń bà mí o. má páàkì gbogbo jàre wọn ń bọ̀. kí ló ṣẹlẹ̀ irú àwọn description wo lélẹ̀ ta ló dàbí ara ara ta ló. wọ́n ní àwọn kan ń bẹ̀rẹ̀ mi àgbààgbà mẹ́ta. àwọn ah, àgbà mẹ́ta. Yeah, yẹ ya tètè lọ yọjú sí wọn kẹ́ sọ́ọ̀tì nǹkan tó bá ní láti sọ́ọ̀tì náà. Mm, ó dẹjọ́ gbé mi lọ mọ́tò mi develop fort lánàá. ibi ọ̀dọ̀ àwọn àgbà mẹ́ta. Why wàá I drop me? Why dẹ̀ I gbàgbé tiẹ̀ lọ please. Ah. Okay, let's just. Sure, thank you. I'm just gonna try and now. Uh, gano ọgbẹ́rì kí n tiẹ́ àbí wọ́n la kí ló tó fẹ́ rù ẹ́ lẹ́kọ́ fẹ́ fẹ́ rù ẹ́ lẹ́rù lọ́wọ́. ọ̀rẹ́ mi ni ó sì mí wá ní. kò ń ṣe pé mo tiẹ̀ you understand mọ́tò ẹ̀ ó ní fault so lèmi ṣe escort ẹ̀ wá síbi kò ń ṣe. àfúrà ó ti tọ́lá mi sọ má jẹ́ kí n ní ṣòrí wọ́n ti ń ṣe ni ló fẹ́ bà tèmi jẹ́ ni. lẹ́o olùgbani olùdáǹdè dákun o kí ló kọ aṣọ rẹ gan lé aláró náà. olójú pèsè pèsè bíi ti gbé ẹ̀sán wọ́n ní ta ló tí ọlọ́dún ta ló mú ọwọ́ gbọ́dùn iṣẹ́ ń bi ọ́ léèrè nu. yé ọ̀dà ń pè mo ti gbọ́ odù yẹn rí actually kò sí anybody tó tẹ̀ mí lójú but trained medical practitioner ni mi as a matter of fact trained gynecologist ni mi mo dẹ̀ mọ̀ nípa ewé àti egbò tá fi ń ṣe ìwòsàn fún àwọn aláboyún. <laughs> èyí tí wọ́n ń bi ọ ni pé kí ló ń kọ rẹ̀ gangan nu ayé tá a gan ló fún ọ láàyè nu ayé ọ̀hún. Farayọlá Babátọ́pẹ́ Abídèmí lórúkọ mi mà. ìyẹn ni pé orúkọ èwò tí ẹ̀gbẹ́ wọn rárá nínú ayé tá a wà yìí. Ah. dúró ná inú ẹgbẹ́ wo wà lọ wà ẹ̀ka abo gangan ní Medical Association of Nigeria ni Ọ̀yọ́ State Chapter èmi gan ni secretary wọn bẹ́ẹ̀. Ah, ah abẹ́ ẹ̀ gbà mí wọ́n sẹ́kẹ́tìrì wọn tó túmọ̀ sí pé kò sí nǹkan kan tó ọjà mọ́jú bá náà lọ tó fi jẹ́ pé gbogbo lóyún ogún ọdún tá a bá dé ìwọ lọ ń tu wọ́n tẹ̀ tún fi yé ayé pé bí èèyàn bá ń wọ́mọ bó bá ti dọ́dún ẹ̀ ọ́ lọ́mọ hmm. tó bá jẹ́ yẹn ni a má ṣe gbogbo yẹn abẹ́lẹ́ ni tó lóyún tẹ fẹ́ gbé wá ni. àyà má kù ọ́ o wo sọmọ ẹlẹ́mọ̀ká. ajanamọ̀ká. ọ̀wàrà kàkà ń kọ́. ìka nìka àjà ó kọ àwọn kan ní jẹ́bẹ̀ o. bẹ́ẹ̀ni. báwo bá ti wá mọ̀ kankan ní àwọn tá a dá bọ̀ yìí. kì bá sàn fún ọ kọ dáwọ́ gbogbo tó ń ṣe tó. tọ́lá ṣiṣẹ́ nu ilé ayé ìtọ́ wa. bí kọ́ ó ṣiṣẹ́ nu ayé. ó tiẹ̀ ti ṣiṣẹ́. Ah. olórí lọ́yà. Hmm. tá ò bá jáwọ́ ó rí wa wò bí. ayé tamatiye. ayé ní dẹrù tó lùwà ò fẹ́ gbélé ní lórí. ayé. Ẹ máa mọ́ ọ̀kan. Ẹ máa sọ bẹ́ẹ̀. ọ̀rẹ́ mi ẹ má ṣe fún ẹ pẹ̀lẹ́ àǹtí ah, àwọn ah, eh, kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló dé kí ló dé gbọ́mi wá sí mi gbọ́mi omi o ìyá ti pé àbí owó tẹ̀lá àti ẹ̀yìn ní sọ́wọ́dọ̀ pọ́ńtò tẹ̀lé wá wá sí mi kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ni ọ̀gá àwọn aláìmọ̀kan àwọn búlọ́ọ̀dì sí mi. yìí ló dé ẹni tí ò bá rogun la máa sọ pé tó bá lè dogun kó dogun tó bá ṣẹlẹ̀ kànṣọ́ lè dúró ni. sórí kékeré tiẹ̀ ní nǹkan tí àlàyé sọ sórí ogun kan bá lọ ní táyà nǹkan tán post wà lọ ní Sudan if I tell you what happened there ìgbà tó dáàrin kan tí ò sí nǹkan kan mọ́ tí gbogbo ẹ ti dry ṣé ọgbà wa ara wa là ń jẹṣà flesh tó ti kú lára wa ara àwọn sójà tó jẹ ara wa tó ti kú la máa gé skin ni wọn báyìí ó la máa ń jẹ. so ẹ ń jẹ ẹrin yàn. bẹ́ẹ̀ni survival mode everybody wà wàhálà ti fẹ́ survive rẹ torí ó máa kú dànù ni yóò ti yé so survival mode everybody wà á máa gẹ́ran ara wa báyìí wọ́n máa. ta ló ń pè mí. hello hello ẹ. ìyàwó mi nílé agbẹ̀bí ta ló gbé lọ síbẹ̀ ó dákẹ́. hold on kò yé mi ẹnì kankan sọ fún mi ẹni tó pè mí sí sọ fún mi pé ìyàwó mi ti dákẹ́ sílé àgbẹ̀dì mi. charge number again. kò lọ. ṣé àwa dáhùn báyìí. àti ètò ìwé wa fẹ́ ṣe báyìí. kàlẹ́ kí ni. Oh, Hello, doctor. Yes. Báwo ni ṣe wà? Wo wàhálà ti ṣẹlẹ̀ o. Kí ló ṣẹlẹ̀? Wọ́n ti revoke license me. What? Oh my goodness. This is serious. So what padà gbọ́ sọ́rọ̀ yẹn? Wọ́n ti gbọ́ ń pa Oh wow ok gbọ́dọ̀ wọ́n wà báyìí. ó wà nínú mọ́tò mo fẹ́ máa drive wá sọ́dọ̀ ẹ̀. no ah ó ṣe má wá sọ́dọ̀ tèmi ah má wá ó mọ̀ dídé mi fi sọ bẹ́ẹ̀ ṣórí pẹ̀lú situation tó wà yìí with all that is going on like right now all you need is a safe place ibi tó jẹ́ pé o máa wà much relaxed kò ní sẹ́ni tó máa dẹ̀ ẹ́ láàmú o máa wà all by yourself irú nǹkan bẹ́ẹ̀ yẹn ló need so ni mo fẹ́ suggest fún ẹ pé bó ṣe ń bọ̀ tó ló ń drive bọ̀ nílé yẹn tán padà kó wá hòtẹ́ẹ̀lì kan tó wà òkè kó lọ lọ́ọ̀jà rẹ̀ sí. hòtẹ́ẹ̀lì bíi ti báwo ṣé bí wọ́n wà on leave ó ṣe ṣe kí n máa bọ̀ lọ́dọ̀ ẹ̀ i mean what's the point of going to the hotel nígbà tó wà nílé. ó ṣe sùúrù ó mọ̀ nǹkan tí mo sọ bẹ́ẹ̀ ni pé ó mọ̀ pé bó ṣe wà yín sìn wọ́n ṣì ń wá ẹ̀ káàkiri everybody ló ń wáyé káàkiri àwọn sójà náà tún ti lọ da ilé ìgbẹ̀bí ẹrú so o need ibi tí àwọn èèyàn ti mọ̀ pé ibẹ̀ ló máa ń wà ní all the time o need ibi tó jẹ́ pé àwọn èèyàn mọ̀ ẹ́ mọ́ ni mo ṣe ní kó lọ sí hotel and apart from that no, àwọn àgbààgbà mẹ́ta yẹn náà tún wà ń bẹ̀ tó kò tún jẹ́ kó tún máa wá wá sọ́dọ̀ mi tó bá tún wá wá sọ́dọ̀ mi á tún máa di gbọ́n mi sí omi òtó àwọn nǹkan tí ò jẹ́ kéèyàn fà lèèyàn tún máa máa fà so hotel ló pè é nǹkan tó ń try to sọ sí ni pé mi lè wá sọ́dọ̀ ẹ̀. see see you listen to me please do not misunderstand me má ṣì mí gbọ́ i'm only trying to put you on a safe side and i'm also trying to save myself ọ̀dọ̀ mi ò ní ṣe wá má wá sọ́dọ̀ mi jẹ́ ká protect nǹkan tó bá jẹ́ ká protect wo sórí yìí tó ti yẹ worst yìí sórí àwọn àgbààgbà mẹ́tẹ̀ẹ̀ta yẹn ọ̀rọ̀ títí wọn lè ṣó dẹ̀ mọ̀ pé àwọn oníjàjà physical kò ń ṣe pé wọ́n máa yọ blue ìjà ẹ̀mí ni ewu okùn ẹ̀mí tó ti yẹ pé kinní tẹ́lẹ̀ kan tó wá kọ̀ tẹ̀ short mi mi ìfẹ́rù nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ̀ẹ́n tó bá dá wà tó bá jẹ́ pé wọ́n máa wá bẹ́ẹ̀. o mọ̀ wọ́n ti wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò ní di pé o tún kó titi ẹ o tún kó ran ẹlòmíì. ẹ you don't stress it èmi máa gbé àwọn boxes ẹ̀ máa bẹ̀ kó àwọn boxes ẹ̀ tó bá need anything tó bá need ìwọ kò sọ fún mi máa gbé wá bẹ́ẹ̀ lóòótọ́ tí ìwọ bá wà. kò sorúkọ bẹ fún mi ó pè mí kí wá máa wẹ̀ ń bẹ̀. ju kí ìwọ tó máa kó bọ̀ wá kó lóun bọ́ lọ́dọ̀ mi pé o fẹ́ wá forí pamọ́. ok mo ti gbọ́ kò sí wàhálà má bẹ̀ sọ̀rọ̀ later. ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ o ṣe máa dìá o ṣe gan-an. Ah àwọn àgbàgbà mẹ́tẹ̀ẹ̀ta ló wá jẹun tán fi ń ṣeré wọn ò mẹ̀ṣẹ́ jà wọn mọ nǹkan kan jà wọn máa go straight to your life ni wọn á kọ mẹ́mi ní ó jà mẹ́mẹ́sì. bí pọ̀ǹdọ́gbọ̀n yan mi sílẹ̀ ni o ah, kí n má kó ṣòro orí ayé mi bá nǹkan tó ń ṣáà ti sọ nìyẹn o. God, what hmm, do I do? What do I do? Okay, Ashe. Wọ́n sórí ọ̀rẹ́. Dúdú kí ló sàn tí gan tí wọ́n pààrà ah, gbogbo gbàgán wa. Kò yé mi o, yóò ti tó bí ẹ̀mẹ́ta àbẹ́ ẹ̀mẹ́ta. Kán ti máa ń pààrà abúlé yóò ní fún ẹran. Kí wọ́n sí nìkan méjì ju kán láwọn wá ìyá àgbà lọ tán ti láwọn wáyà àgbà á sọ wọn pé àgbà wọn sì lábúlé wọn ti lọ ọ̀dọ̀ ọmọ wọn wọn tiẹ̀ mọ́ ń lọ ń gbà kan ṣùgbọ́n àwọn ọmọ tó níyì bákan rìn ìṣẹ́ ìgbà nígbà ìṣàgbésẹ̀ kiri tán tiẹ̀ lọ ara. àǹtí tèmi ń wò yìí ó dà pé wọ́n ní ìṣòro kan tó lágbára ni o. náà bẹ́ẹ̀ ni èmi náà gbà. bóyá wọ́n wà lára àwọn tí ìyá ti ṣẹ́ fún. Hmm. àmọ́ dúró náà dúró náà ṣé mọ́ lọ gbòòrò ngbà eh, ngbà náà wọn kọ. Eh, sórí ìgbà kan wà tán láwọn lọ gbọ́ tán láwọn pàdé bàtẹ́jú wọn bàtẹ́jú bàtẹ́jú orí ọmọ ìyá tí ìṣàgbọ́dọ̀ wọn wọn láwọn rí ṣùgbọ́n tá bá ti lè rí nọ́mbà bàtẹ́jú gbà á mm. rí nọ́mbà ọmọ ìyá náà. ó tọ̀ ló sọ ó ń dá lọ bá wọn ngbà náà. Eh, já máa lọ. àǹtí ẹ wọ́n bí náà a ti rántí a ti rántí báyìí náà pé ẹnìkan lọ gbòòrò tó mọ ibi tí ìyá ń gbé tí ọmọ wọn fi wọn sí. ok eh, ẹni náà wá dáǹsì níbo eh, ló wà. a fẹ́ ní ká lọ béèrè lọ́wọ́ ẹ̀ńtọ́ náà ni pé ká lọ béèrè lọ́wọ́ wọn. Ah, ẹ má lọ ẹ ṣe wọlé sínú mọ́tò ṣé ah. bọ́kọ̀ débẹ̀. Ah, ọkọ̀ débẹ̀. ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́. ẹ fún wa ní nǹkan. ayé má wọrí ẹ jọ̀ọ́ ẹ ṣàwọlé sí mọ́tò ká lọ. nǹkan yóò gọbọ. a ní ẹ má wọrí ẹ wọlé sí mọ́tò. iwájú ni a wọlé sí ní àbẹ̀yìn ẹ̀yẹ wọlé síwájú. máa ń bọ̀. èrò pé mo rántí ojú yìí o. màmá ẹ rántí mi ó wá yẹ kẹ́ rántí mi ní ìlú arọ́mọkùn mo ń sin ìjọba nígbà náà ni èyí tí gbogbo ayé mọ̀ sí youth copa. youth copa, ìwo ní jẹ́ báwọn. agùnbánirọ̀ ló ń pè bẹ́ẹ̀ àgùnbánirọ̀ yóò dá kí ló wá ṣẹlẹ̀. mo rántí pé ìgbà tí màá kọ́kọ́ fojú kàn yìí èmi àtọ̀rẹ́ mi là ń sọ̀rọ̀ kan lọ́jọ́ náà rẹ̀. ọ̀gbẹ́ni lọ́lá mo ti dọ̀gbẹ́ ní báyìí àmì má wọ̀rì má wọ̀rì bá mi gbé bá mi gbé. Ah, ah, bóun ni ọkọ rà dé o iyọ̀ ṣó wà fún mi. tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa course tí mo lọ read ní school mhm. tí n bá dé field tán tí mo bẹ̀rẹ̀ sí ní practice mm. ah, ayé máa recognize profession mi ju tiẹ̀ lọ náà. Oh. àwa là ń mú àjàgà kúrò lọ́rùn ọ̀pọ̀lọpọ̀ obìnrin nípa àìrọ́mọbí. ó ṣe ọṣẹ ń kọ́. àwa là ń tan ìmọ́lẹ̀ sínú òkùnkùn ọmọ aráyé. <laughs> ẹ ti di patn. Oh. mo lọ láwùdà pé òyì tí ì gẹ̀ẹ́tì ṣé òyì tí ì gbọ́ nípa IVF ni surrogate nǹkan fún lọ́la ó understand ó ságbọ̀n mọ́ nílùú o. ẹ ní gàrí. kò sí gàrí. àfi ẹni tí ò bá approach irú àwa yìí obìnrin tí ò bá rẹ ọmọ bí jẹ́ kó máa bọ̀ lọ́dọ̀ wa kí á lóyún wọ́n tún fẹ́yìn gbọ́mọ pọ̀. Oh. Frayola so nǹkan tó ń sọ fún mi nísìn ni wípé tí wọ́n bá gbé èèyàn tí ò lè bímọ wá sọ́dọ̀ tìyín tó ti ń wá ọmọ tipẹ́ ẹ máa lè ṣe tó máa fi bímọ. jọ́ǹtorí ọlọ́run ṣé ìjọ ọlọ́run ah ṣé ìjọ ọlọ́run ni àbí assistant ọlọ́run lẹ́yìn ni. o gẹ́ẹ̀sì mi. ikú tí mo sọ pé ni pé ìmọ̀ ìjìnlẹ̀ tí àwa kọ́ irú àwọn èèyàn báyìí a mọ gbogbo orí oògùn ta lè lò fún wọn kódà àgàn kan à ń fún lọ́mọ. ah yes ma ẹ ṣe ah, ẹ fà ah, assistant jésù ká ẹ àgọ́ ilé sọ́dọ̀ lọ́mọ. lọ́ba alágọ̀ gbé wa máa fún lọ́mọ. wo kọ́ gbé aṣọ máa gbé kúrò court ah. iṣẹ́ lọ́ọ̀yà nìyẹn máa wo yes ma. ẹ dákun ṣe àbínú ẹ̀yin ọmọ mi ẹ mọ́ ni mo ṣàyọnu sọ o ọ̀rọ̀ yín tẹ̀ ń sọ òun lọ́ta sí mi létí bí mo ṣe ń kọjá lọ pàápàá èyí tí wọ́n wí hùn ó ní ẹni tí ò rọ́mọ bí tó jẹ́ àgàn ẹ lè ṣe tí ó sì bímọ. ara àwọn ìmọ̀ tá a kọ́ nínú course gynecology nìyí mà. bí ká ẹ fọnú nù fún kọ́hún. ara ẹ̀ náà ni mo. èmi náà rí bẹ́ẹ̀ mo rí bẹ́ẹ̀ dákun dúró náà tá a bá rí ẹni tí wọ́n mú ilé ọmọ ẹ̀ táwọn àgbà ti mú ilé ọmọ rẹ̀ tán ta ń kókó tán gbé kọ́ ẹ lè sọ́kalẹ̀ kẹ́ ẹ tú kẹ́ ẹ sì fọmọ sínú rẹ̀ ò rí dáhùn fún yìí tá a bá wá rí ẹni tó lóyún tínú rẹ̀ ga báyìí tọ́jẹ́ pàbóyún mo sùn kò mọ́jọ́ ni tí gbogbo ayé sì rí pé lóyún tó sì gbé dọ́dọ̀ ti yín tẹ́yìn ò rí nǹkan kan bẹ̀ ẹni ṣé tí ó sì bí ọmọ òun èyí náà tún lè sìn àwa wí tán oníwọ̀ Ghana kọ́ Gambia kọ́ ni. ẹ ara yín ni ẹ bẹ̀rẹ̀ ṣùgbọ́n rí i. èmi mò ń rí o. o ṣọ èmi mò ń rí ibo ibo ah, ah. Ghana inú <laughs> àwọn máa fi yàn lọ́mọ ẹ̀yìn jọ́lọ̀ nonsense nípa ọ̀rọ̀ tí ẹ bá wa sọ lánàá mo wá rí yín fún ma. Ah. iṣẹ́ gynecology mo yàn láàyò ìmọ̀ ìjìnlẹ̀ nípa inú àti ọmọ bíbí hmm. léyìí tó túmọ̀ sí pé òun mo fẹ́ máa ṣe tí n bá parí agùnbánirọ̀ mo dẹ̀ fẹ́ wà exceptional láàrin àwọn ẹlẹgbẹ́ mi hmm. ah, mo mí pé mo fẹ́ tayọ láàárín àwọn ẹlẹgbẹ́ mi tó kù hmm, ìtumọ̀ exceptional àbí kí ló pè nù. exceptional. ó fẹ́ tayọ ìgbọ́rọ̀ rẹ̀. mi rẹ̀ fẹ́ kó jẹ́ títí àwọn olóyìnbó nìkan hmm. mo wá fẹ́ mú ti ìbílẹ̀ mọ́ gẹ́gẹ́ bẹ́yìn náà ti sọ fún wa lánàá pé ilẹ̀ adúláwọ̀ ni ìwòsàn àti agbára pín sí. bẹ́ẹ̀ ni ọ̀pàrọ̀ nílẹ̀ adúláwọ̀ tí a ọgbọ́n ń ìmọ̀ wà ṣó wá rí gbogbo ọ̀rọ̀ tó sọ pátápátá mo rí pọ́ ọmọ ọ̀dọ̀ àgbà ni ọ́ ìrànlọ́wọ́ sì wà tí wọ́n ṣe fún ọ ah, bẹ́ẹ̀ ni sórí irú iṣẹ́ tó oníwọ̀nyàn láàyò yìí kò wọ́pọ̀ nú ẹni tí ń ṣe irú iṣẹ́ báyìí tí ò fi tìbílẹ̀ kún kí wọ́n lè bá a ṣàṣeyọrí ìrànlọ́wọ́ ń bẹ tí wọ́n ṣe fún ọ òní náà ni sórí èmi rèé onírìn àjò kan. ìrìn àjò. Mm. Ah, ẹ mọ̀ pé mò ṣe agùnbánirọ̀ lọ́wọ́ mi nílé travel báyìí o àti wípé ìgbàwo sígbàwo ni a máa fi lọ tá a máa fi dé báyìí. ọmọdé ń ṣe ọ kì í ṣèrìn àjò tá a wọ ọkọ lọ mm. sórí inú ibi tèmi rẹ jókòó sí a lè gba máìlì ń bẹ tá a sì ní kó mi. ẹ béèrè òye gba máìlì hmm. torí pé òye kò yé mi. àyò yìí ọ láìpẹ́ hmm. òní náà ni mò ń bọ̀ ojú ọ̀nà náà bọ́yọ̀ náà dà. <laughs> ẹ làárọ̀ wá ẹ làárọ̀ wá ẹ làárọ̀ wá torí ìfarayé ọlọ́mọ àṣàbí ni mo ṣe ń pè yín ẹ̀yin tó láyé orí pé abániwówó lorúkọ àpẹfá ọ̀dádá tí darí ìlú wa ló kọ́ tá a pè wọ ìṣúdà agèrèbójú wíwìnwín ló kọ́ tẹ̀yìn ìyá mi jẹ́ òòṣà aláọ̀sẹ̀rẹ̀mọ̀gbò mọ́rímọ́rí tí mo rí ọmọ tuntun àrọ̀ tí ń tẹ̀pá òjé wọ̀lú lórúkọ tá a pè wọ òrìṣà ńlá ọba takuntakun tí bá wọn gbòde ìrànjẹ afúnni nígbà fáì ní ọ̀sẹ̀ nìkan dígbẹ́ ni ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin lẹ pawọ́pọ̀ lẹ là mí lórí mo wá pè yín lónìí kẹ́ wá jẹ mi torí ìsànbọ̀rún ni mọ́jùwàrà paṣọ ẹ̀dá mo pè yí ká wá bá mi ró farayọ́ lálágbára ni ó lóun fẹ́ gbàgbára agbára tí ó fi rílé ayé gbé agbára tí ó fi rílé ayé ṣe agbára tó jẹ́ pé gbogbo ohun tó bá dè yóò mọ̀ dè gbogbo ohun tó bá ti tú pátá yóò mọ̀ tú mo fẹ́ ká ẹ bá mi ró lágbára o mo fẹ́ kó rí bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀ mo fẹ́ ká ẹ bá mi fún ní agbára tí ó fi lólé ayé bẹ́ẹ̀ ni ó rí yóò bẹ́ẹ̀ farayọ́ lọ́ọ́ máa ṣàbí ó ti dalágbára lónìí o ẹ̀yin tó la yé ẹgbẹ́ ẹgbà o torí wọ́n ní ajítúgẹ̀rin ọ̀lànà gẹ̀fọ̀n kọ́ ọba àwò ní ṣalágbẹ̀dẹ ọ̀run kọ́ ọba àwò tí ṣalágbẹ̀dẹ ọ̀run ló rọrin ṣoṣo ló fi lé oṣó lọ́wọ́ òun ló rọ idà ọba fún ọba ọrọ ẹta ọ̀ṣun fún ọ̀ṣun ọjà ewé awérékelé ó fi lé ọ̀sán ìlọ́wọ́ ọrọ òjé gidigba ó fi lé òṣàlá lọ́wọ́ òun lọ́rọ̀ àgógó ẹnu àṣẹfàṣẹ ọwọ́ àrọ̀ àgógó ẹnu àjẹfàjẹ́ àwọn ìyá mi ò ṣòròǹgà apẹran márùn-ún olókìkí òru àgógó tó rọ fún wọn nígbà wáṣẹ̀ ń lèmi náà rọ fún wọn farayọ lọ́ọ́ máa ṣàbí lónìí gbogbo gitẹ́lẹ́gbèdè rẹ bá fọwọ́ bà yọ ọmọ ọdún ni gbogbo tí wọ́n bá ti ń gbé wá sọ́dọ̀ rẹ ọmọ ṣàṣeyọrí lórí rẹ ni ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ torí tó ní tolúwo tùfẹ́ ètè jùgbọ̀nà ewì ayé wí dandan ni kẹ́gbọ̀rún gbà tora awuyáre kan ò ní wí tiẹ̀ kọ́ mọ̀ṣẹ́ farayọ́ lọ́ọ́ máa ṣàbí àṣekágbá ni gbogbo èyí tí mo ṣe fún ọ yìí o gbogbo ohun tí mo wá ṣe fún ọ pátá yọ bẹ́lẹ́dàá rẹ̀ lé tó bá jẹ́ pọ́jọ́ tí wọ́n bí ọ wọ́n fọṣẹ wì ọ yọ ṣẹ mọ́ ọ láàmú tó bá jọ́jọ́ tí wọ́n bí ọ wọ́n fi kẹ̀kẹ́ wì ọ yọ kàn ọ́ láàgbọ̀gbọ̀ kan torí pé ntẹ́wì ayé bá wí olè gbọ̀rún gbà awuyáre kò sì ní yí tiẹ̀ kọ́mọ̀sẹ̀ ọya gbé àṣejì ọwọ́ rẹ wá inú orí rẹ kọkalẹ̀. Hmm. sórí àtùpà tó ń wò yìí òun ni ìwọ gan mọ̀ lò tó mọ̀ fi ṣiṣẹ́ òun la fi ṣàṣekágbá gbogbo iṣẹ́ tá a ṣe fún ọ pátá ibẹ̀ ni mo sì parí iṣẹ́ sí tó bá rí àtùpà yìí gbogbo ohun tó o bá fẹ́ pátápátá ọmọ òun sí ó súre sí tó bá fẹ́ kó máa ṣẹlẹ̀ tó fẹ́ ó sọ gbogbo ẹ̀ sí òní ọmọ ṣe alátọ̀nà rẹ gbogbo ohun tí ó sì máa wí sí kì í padà sọ fún ọ tó bá yá sórí tí èèyàn bá wá sọ́dọ̀ rẹ tí wọ́n gbé aláboyún wá ewé abíwẹ́rẹ́ ní ọmọ ìjà tí àgàn bá wá sọ́dọ̀ rẹ yóò mọ̀ tọwọ́ àlàbòsùn sórí kéèyàn gan kó mọ̀ kọ ọmọ látòdì ọ̀run kélédùn ọmọ kọ ọmọ mọ́ tó bá wá sọ́dọ̀ rẹ tó bá ti rí ó ti rí nínú àtùpà pé eléyìí o kò kọ ọmọ látòdì òun tó bá wá fẹ́ kó dọ́lọ́mọ láyé ó ṣe tí ó sì dọ́lọ́mọ tí ó sì bímọ tí ó bọ́kùn ìyàbíró tí ó bòbí ìyàbíyè bẹ́ẹ̀ ni wàá gbọ́ o ìwọ náà tètè lọ lọ́kọ o kó o bí n tó bí lásìkò hmm? o ti gbọ́ gbogbo ohun tí mo wí fún ọ ọ̀yà mọ̀ súre sí i ẹ̀yin tó láyé.